الحمد لله الذي جعل صوم رمضان ركنا من أركان الإسلام ọpẹ́ fún Ọlọ́run ọba wa ọba allah subhanahu wa ta'ala tó ṣe ààwẹ̀ ramadan ní erégun kan pàtàkì iná àwọn erégun tá a fi ń jẹ́ mùsùlùmí wasalaatu wasalaamu ala nabiyina muhammad ìkẹ́ Ọlọ́run ọlọ Ọlọ́run kọba nabi wa muhammad wa ala alihi wa sahabatihi ajma'in àtàwọn aráàlẹ àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ ikhwatal iman ẹ̀yọ́n mayami nínú ẹ̀sìn islam nti afibani sọ̀rọ̀ lẹ́ni òun náà ni al-isti'dadu li shahri ramadan ìgbáradì ìmúrasílẹ̀ fún àwẹ̀ ramadan sọ́wọ́mọ ramadan àwẹ̀ ramadan tá a wí rúkìnnú min arkanil islam ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn erígun ẹ̀sìn islam gbogbo ẹni bá ti pèrè mùsùlùmí ọ̀ranyàn ni kó máa gbààwẹ̀ ramadan tó ti dé wa huwa wajibun ala muslimin balighin aqilin qadir àwẹ̀ Ramadan tawi, a wí dandan ni lérí gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó sì ti dàgbà tó ti tó gbà àwẹ̀ tó sì ní làákàyè tí èsè wèrè tó sì ní agbára láti fi gbà àwọn májẹ̀mú tí Ramadan fi dọ̀rọ̀ yẹn lérí gbogbo mùsùlùmí ni yóò jẹ́ mùsùlùmí yóò jẹ́ ẹni tó dàgbà tó ti tó gbà àwẹ̀ yóò wá jẹ́ ẹni tó ní làákàyè tí èsè wèrè yóò wá ní agbára láti gbà yóò lálàáfíà ti gbà adelil ẹ̀rí nínú alukur'ani tá a fi mọ̀ pé ọ̀ranyàn ni kí gbogbo mùsùlùmí ó gbààwẹ̀ Ramadan ọlọ́wọ́n bá ń sọ a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní yá ayyuhal ladhina amanu ọlọ́wọ́n bá ní mo pe ẹ̀yin olùgbàgbọ́ ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ ẹ̀yin tẹ́ mọ̀ mí lọ́lọ́run mo pe ẹ̀yin olùgbàgbọ́ kutiba alaykumus siyam dandan ni fúridọ̀ alaykumus siyam dandan ni kẹ́ gbààwẹ̀ wọ́n ṣe àwẹ̀ ní dandan lérí yín ọ̀ranyàn ni kama kutiba ala alladhina min qablikum ọlọ́wọ́n bá ní bá ṣe ṣàwẹ̀ lọ́ranyàn lérí àwọn tó ṣíwájú yín tí wọ́n ti lọ́nú àwọn ẹni rẹ̀ náà nìyẹn kò sẹ́ni rẹ̀ kan tó wáyé tí ó gbàwẹ̀ ọlọ́wọ́n bá ní la'allakum tattaqun kẹ́ ẹ lè bẹ̀rù ọlọ́wọ́n bá mo fi ní ẹ túláàṣì làwẹ̀ ramadan tó o bá ti jẹ́ni tó jẹ́ mùsùlùmí tó sì ti dàgbà tó sì ní làákàyè tó sì lágbára kí là gbọ́yé tá ń gbọ́yé nínú àyà yìí òun náà ni pé ọlọ́run bá ń fi ń jí oyé wa pé dandan ni ààwẹ̀ fólúgbàgbọ́ òdodo ẹni tí ó bá gbọ́ ọlọ́run bá gbọ́ kìí ṣe dandan fún un ẹni tó bá jẹ́ lẹ́bọ kìí ṣe dandan fún un ìdí pàtàkì tá a sì fi ń gbààwẹ̀ òun náà ni ká lékún ní bẹ̀rù ọlọ́run nítorí pẹ̀lú bẹ̀rù ọlọ́run ni ayé èèyàn fi máa ń da àtọ̀run wa min al-isti'dad li-sawm nínú àwọn ìpalẹ̀mọ́ fáwẹ̀ al-isti'dadu ruhi òun náà ní kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè palẹ̀mọ́ ẹ̀mí wa bó o lẹ̀mí wa ṣe rí káwé o tó dé kẹ́ni kọ̀ọ̀kan wa ká yẹ ẹ̀mí wa wò nínú ilé wa sí Allah nìkan ń bẹ̀ nínú ẹ̀mí wa sí Allah nìkan ń bẹ̀ tá ń sìn tá ń bẹ̀ tá ń pè tá a máa wá òrè lọ́dọ̀ rẹ̀ tá a gbà pé òun lálágbára tí ó nínú àwọn tọ́lọ́wọ́n bá dá ẹni bá ti gbà nǹkan míì gbọ́ bọ́ bá gbààwẹ̀ ó kàn fi ibi pánú nì àfi kó tú bákàwé ó tó dé gbogbo apáta kásálẹ́kùn ìmánì wa nípa ọlọ́run àwa tí ìmánì wa bá ti yẹ ká padà sójú ọ̀nà àwa tàbá ní ìmánì rárá kádàkùn ká lọ lè ní ìmánì sí ọlọ́run ọba aláàpò nìkan lọ́lọ́run onìkan ló dá wa onìkan lọ́ba tá a pè tá a bẹ̀ tá a sìn aláyé nìkan lọ́ba tá a fi ń wá ràn lọ́wọ́ tá a máa wá sọ ọ́ lọ́dọ̀ rẹ̀ ọba yìí nìkan lágbára wa tó wà ń kọ̀kọ̀ àti gbangba gbogbo wa pátá kálọ̀ lè tún gbàgbọ́ wa ṣe kí Ramadan tó dé nítorí ọlọ́run ọba ò ní gbà àwẹ̀ lọ́wọ́ abọ̀rìṣà ọlọ́run ò ní gbà àwẹ̀ lọ́wọ́ ẹni tí ń ṣáájò ọlọ́run ò ní gbà àwẹ̀ lọ́wọ́ ẹni tí ń ṣoògùn ọlọ́run ò ní gbà àwẹ̀ lọ́wọ́ ẹni tí ń bẹ nínú ẹgbẹ́ awo ọlọ́run ò ní gbà àwẹ̀ lọ́wọ́ ẹni tí ń síngbẹ́rẹ́ ẹni tí ń de bàtẹ́ tí ń ṣe òǹdè torí pé ọgbà nǹkan mi ń bọ́ yàtọ̀ sọ́lọ́run ọba torí pé ọgbà agbọ́nà lójú okó gbogbo nǹkan yẹn rọra ẹni bá wá gba nǹkan mìíràn gbọ́ lẹ́yìn ọlọ́run ọlọ́run ò pè é pé kó gbà àwẹ̀ géèrú mọ̀tọ́ alábìnrin sọ ọlọ́run ọba ò sọ pé kó gbà àwẹ̀ ọlọ́run ní yá ayò alẹ́dínà àmànú ọlọ́run lẹ́yìn tẹ́ ní ìgbàgbọ́ sí mi ọlọ́run nìkan kó ti bá alaykum siyam dandan ní ká gbà àwẹ̀ ṣe rí ẹni tí ò nígbàgbọ́ sọlọ́run ọlọ́run ò ní ó gbà àwẹ̀ nítorí bó bá gbà o ò lè gbà àwẹ̀ fẹ́ni tí ò ẹni tó gbàgbọ́ yẹn náà lọ́ba tó pàṣẹ kó o gbà wẹ̀ nígbà tó wàá gbàgbọ́ kí lọ́wọ́ ń gbà wẹ̀ fún sí ẹja túbà o eléyìí ní ìpalẹ̀mọ́ fún àwẹ̀ Ramadan al-isti'dadu sihhi ẹlẹ́ẹ̀kejì òun náà ní ìpalẹ̀mọ́ pẹ̀lú àlàáfíà wa kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè ṣàyẹ̀wò ara wa àwọn àrùn tí ń ṣe wá díẹ̀díẹ̀ tó yẹ pé anibukata sí ká lóògùn sí ká lè ba láǹfààní láti gbàwẹ̀ ká lọ lè mójútó àlàáfíà ara wa ẹni tí tó jẹ́ pé àárẹ̀ ti ń ṣe kò lè jẹ́ ó gbàwẹ̀ ẹ̀sìn wa yìí ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ìdẹ̀kùn ni ọlọ́run ọba Allah ọba rọrùn lọ́lọ́run ọba aláàánú ni ẹ̀sìn náà ẹ̀sìn rọrùn ni ẹni tó bá jẹ́ pé àárẹ̀ ti ń ṣe kò lè jẹ́ gbààwẹ̀ ìtọ́lọ́run sọ fún ni pé kó má gbààwẹ̀ kó wá san padà tó bá dìgbà míì ẹ̀rí lérí ẹ̀ ọlọ́run ọba ní man marido ọlọ́run ọba ẹni bá rẹ̀ nínú yìí. mọ́ ẹ̀yin aláàárẹ̀ ọlọ́run dá yín mà ọlọ́run mọ̀ ọ́ ọlọ́run ọba ẹni bá rẹ̀ nínú aw ala safar àbí ń ṣe ìrìn àjò ah ìrìn àjò lágbàá pọ̀ fa'iddatun min ayyamin ukhar ọlọ́wọ́n bá ní kọ́fà wẹ́lẹ̀ o kọ́ wá san padà lẹ́yìn àwẹ̀ yuridullahu bikumul yus ọlọ́wọ́n bá ní èmi ọlọ́wọ́n bá mọ́ fẹ́ ìdẹ̀kùn fún yín ẹ̀rí Allah fẹ́ ìdẹ̀kùn fún ọ wala yuridu bikumul usr ọlọ́run ní ìfẹ́ ìnira fún ọ Allah fẹ́ ìnira fún yín suratul baqara quran two eighty five aláàlóhùn ọ̀fẹ́ nira fún ọ fíkìhù delil àgbọ́yé tá à ń gbọ́yé lábẹ́ ààyè yìí òun náà ni pé aláàárẹ̀ tọ́jẹ́ pé àárẹ̀ yìí ò lè jọ́ gbàwẹ̀ kò ní jẹ́ káàárẹ̀ yìí ó tètè lọ àbí kó ṣokùnfà kú fún àbí kó ṣokùnfà nira fún wọ́n sì ti sọ fún ọ pé àárẹ̀ yìí ò lè jọ́ gbàwẹ̀ wọ́n náà mọ̀ pé ò lè gbàwẹ̀ pẹ̀lú ẹ̀ bọ́ọ̀ bá gbàwẹ̀ ò ń ṣẹ ò ń ṣe kọlọmọsà fún gbogbo wa lálàáfíà sẹwárí aláàrẹ tá a wí yìí àwọn aláàrẹ ìrísí méjì ló wà alimaridu lẹsẹ ayindahu marodun yóò jà bóró o ẹ rí aláàrẹ tó jẹ́ pé àárẹ̀ ti ń ṣe yọ padà lọ bíi ibà bíi erí fífọ́ inú rúnrún ìyá tó lóyún ẹni tí ń fọmọ lọ́yàn lọ́wọ́ ẹni tó ní malaria gbogbo àwọn àrùn yìí yọ padà lọ ṣe rí tí ọba lè di agbáwẹ̀ wọn ni ká fa àwẹ̀ o ká lè san padà lẹ́yìn Ramadan gẹ́gẹ́ bí àyàtà kàṣíwájú yìí wọlùmọ̀rẹ́dù lẹ́dí ẹ̀ńdàhùn mọ́rọ̀dùn láyòrò jàbúrò ẹ̀rí aláàárẹ̀ kejì tí mo fẹ́ sọ yìí àwọn tí wọn àárẹ̀ tí ń ṣe wọn kò lè lọ mọ́ àwọn àárẹ̀ tí ò lè lọ mọ́ ẹ̀ ìwọ náà ti mọ̀ dókítà ti sọ fún ọ bí ẹni tó ní ọ́sà tó jẹ́ pé kò lè lọ mọ́ ẹ̀ abẹ́ni tó ní kánsà abẹ́ni tó ní stroke abẹ́ni tó ní àárẹ̀ míì náà tá a dárúkọ tó jẹ́ pé àárẹ̀ yìí wọ́n ti kọ̀ǹfàmù pé kò lè lọ mọ́ bí ó ṣe máa bá a yín nù ṣe ríru èèyàn báyìí kò lè gbààwẹ̀ ní Ramadan lẹ́yìn Ramadan náà ọlọ́run ọ̀ràn aláwẹ̀ ẹ̀yọ́ mayami lẹ́yìn náà òun náà ni bàbá arúgbó ìyá arúgbó bàbá arúgbó dọ̀kúdọ̀kú ìyá arúgbó dọ̀kúdọ̀kú tí ó jẹ́ pé àgbà ló ṣe sábàbí àárẹ̀ rẹ̀ kò lè gbààwẹ̀ gẹ́gẹ́ bí àgbà tó ti dà ṣe ríru àwọn méjèèjì tá a sọ yìí ẹni tá àárẹ̀ rẹ̀ ò lè lọ́mọ́ àtẹnitọ́jẹ́ pé ó ti dàgbà arúgbó lọ́kùnrin lóbìnrin tí ò láǹfààní àti gbàwẹ̀ ní Ramadan lẹ́yìn Ramadan náà yìí tó ń dàgbà sí náà ni kò lè san padà kò lè san padà lẹ́yìn Ramadan huma la yasumani wala yaqdiyan nínú sariya ẹ̀sìn wa ní táwọn fi yanjú àwẹ̀ wọn òun náà ni fídíà ní tí wọ́n pè ní fídíà òun náà ni kí wọ́n fún ẹnìkan lóúnjẹ tálíkà kan lóúnjẹ oúnjẹ kan àwẹ̀ kan oúnjẹ ọgbọ̀n àwẹ̀ ọgbọ̀n àwẹ̀ twenty nine oúnjẹ twenty nine ẹ̀rí lérí ẹ̀ adẹ́lẹ́lẹ́ ọlọ́run ọba ní wa ala alladhina yutiquna ọlọ́run ọba ní gbogbo àwọn tipa wọn ọ̀ka àwẹ̀ wọn ò lè gbà nú àwẹ̀ wọn ò lè gbà lẹ́yìn àwẹ̀ fidiyatun ta'amu miskin fídíà ni kí wọ́n ṣe òun náà ni kí wọ́n fún tálẹ́kà kan ní oúnjẹ ọlọ́run la eléyìí mọ́lẹ̀ fún wa nínú suratul bakara kọ́rẹ́ntù àyà one eighty four ẹ̀dí àlọ́lẹ̀ ewu jama ẹ kìlọ̀ fáwọn arúgbó yín tí wọ́n lè gbà wẹ̀ aláàárẹ̀ tọ́jẹ́ pé àárẹ̀ yóò lè lọ́mọ tí ó sì lè jí ọ́ wẹ̀ ẹ kìlọ̀ fún ẹni kọ́mọ́ kú o ọlọ́run ni ẹ má para yín o ọlọ́run ni ẹ má nira yín la oúnjẹ ló fi rọ́pò titiẹ oúnjẹ pléètì kan àbí oúnjẹ èso ọkà kan àbámàlà kan ààwẹ̀ kan oúnjẹ kan tó bá jẹ́ pé oúnjẹ tútù ńlọfẹ́ fi rọ́pò ààwẹ̀ rẹ ìwọ tán ní àárẹ̀ rẹ ò lè lọ àbí wọ ìyá arúgbó bàbá arúgbó jọ̀kújọ̀kú tó o sì lè gbà ààwẹ̀ pẹ̀lú ẹ̀ agolo mílìkì méje nínú ráìsì nínú gàrí nínú ẹ̀wà nínú èlùbọ́ nínú sẹ̀mó àbí nǹkan mìíràn tá a máa wọ̀n agolo mílíkì méje méje ní ọmọ adúró fáwọn ẹ̀kọ́ kan òun náà pè ní nisfu sa'a ìdajì anabi muhammad sallallahu alayhi wa sallam o lè máa yọ ní jojoojúmọ́ o sì lè kó gbogbo ẹ̀ fáwọn èèyàn lẹ́ẹ̀kan náà kó jẹ́ ọ́ sàtìsí déédéé àwẹ̀ tó fẹ́ gbà nínú àwọn tí wọ́n ní kó tó fàwọ̀ ẹ́ lẹ̀ òun náà lẹni tí ń ṣèrìn òun ṣèrìn àjò ìrìn àjò lágbára púpọ̀ ọba aláàánú lọ́lọ́run ọlọ́run bá ní ẹni tí ìrìn àjò rẹ̀ bá bọ́ sínú àwẹ̀ ramadan tí ò sì gbọdọ̀ mọ́ lọ́rìn àjò tá a wí ọlọ́run bá ní faman kana minkum marida ẹni bá rẹ̀ nínú yín ọlọ́run tó ń repeat ẹ̀ aw ala safar àbí ń bẹ ní rìn àjò tó pé rìn àjò yẹn yọ ara ọmọ ní pẹ̀lú ẹ̀ tí máa ń gbà wẹ̀ pẹ̀lú ẹ̀ fa iddatun min ayyamin ukhar ọlọ́run bá ní bàbá tí ń rìn àjò ìyá tí ń rìn àjò ọlọ́run ní kọ́ mọ́ rìnrìn àjò ní Ramadan ọlọ́run bá ní fàwẹ́lẹ̀ torí pé wàhálà ń bẹ nínú rìn àjò wọn wà san padà lẹ́yìn Ramadan Quran two Suratul Baqara Quran two aya one eighty four lòun náà wà má para rẹ o má ní rẹ la o bó o ní òun dín wọn ìrìn àjò tá a fi máa sinú ń bẹ gbogbo nta bá ti pè ní ìrìn àjò nínú lóyún nínú àṣà yín òun náà ni ọ máa dírun kù bẹ́ẹ̀ náà ni ó sì máa fà wẹ́lẹ̀ bí ọba ṣe wàhálà fún ọ lérí ìrìn àjò tó bá gbà kò lẹ́sẹ̀ kò lẹ́sẹ̀ rárá kò lẹ́sẹ̀ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá ìṣàánú wa ẹ̀rí ọmọ kékeré tó jẹ́ pé kò lágbára àti gbààwẹ̀ nítorí pé ọmọ kékeré ni àwọn àlùfáà ní ká má tó láti rẹ̀ gba àwẹ̀ o àwẹ̀ ọ̀dọ̀ràn àyàn lérí ẹ̀ o ó dìgbà tó bá bàlágà ó dìgbà tó bá mature ó dìgbà tó bá di ẹni tí ó ti dàgbà ìgbà wo ni àwẹ̀ di dandan lérí ọmọ tá a bí sílé lọ́kùnrin lóbìnrin wọn nígbà tá a bá ti rí ọ̀kan mi ní alamatul bulugh nínú àwọn àmì tá a fi mọ̀ pé ọmọ yìí ti bàlágà ó ti dàgbà ó ti tó gbà àwẹ̀ alákọ̀ọ́kọ́ náà àwọn àmì ẹ̀ òun náà ni pé tí ọmọ wa bá ti pé fifteen years ó ti di dandan kó gbà àwẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọmọ tí ó ti ń lálàá tó ti ń da nǹkan ọmọkùnrin sára tí wọ́n ń pè ní mani àtọ̀ lẹ́yìn náà ọmọ tó ti nírun lábẹ́ lọ́kùnrin lóbìnrin ó ti bàlágà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ọmọ tí ti ń ṣe nǹkan oṣù lóbìnrin ó ti bàlágà tọ́kàn bá ti ṣẹlẹ̀ sọmọ wa nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí ọmọ yẹn ti tó gbà wẹ̀ tí ọba gbà wẹ̀ táwọn òbí bá ń wòran àwa àti ẹ̀ láàjọ rojọ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run fún ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún kò ṣeré ṣé ò tí ì tó ẹ̀sìn ti di ọ̀nà yẹn lérí ẹ̀ tó bá ti bàlágà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-isti'dadul khairi ká gbáradì fún ìnáwó láti ṣiṣẹ́ olóore nínú Ramadan ká máa palẹ̀mọ́ ká máa palẹ̀mọ́ ká máa yẹ àwọn owó ńláńlá sọ́tọ̀ nínú àwọn owó wa tọ́lọ́run fún wa ká ra àlìjẹ́nà fúnra wa ká tó jáde láyé nínú Ramadan lẹ́yìn máa ń ṣoore nínú Ramadan òun náà ni sàrà ni ọlá jùlọ anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ni afdalu sadaqati sadaqatun fi Ramadan sàárà tó lọ́lá jù téyìn ó rí ládàtọ̀ pọ̀gbà ń bẹ òun náà ni sàárà téyìn bá ń ṣe nínú Ramadan nídìí bẹ́ẹ̀ gbogbo àwa alárìsìkì gbogbo àwa tọ́lọ́nkẹ́ ká máa gbáradì fún ìnáwó nínú Ramadan láti fi wá ojú rere Ọlọ́run ọba àwa bẹ Ọlọ́run ọba aláàánú Ramadan náà ní ń bọ̀ yìí ẹ Ọlọ́run mọ́sàjọ́ bá wa láyé o ẹlòmíì Ramadan àti ẹ̀ ti tán òun náà sì máa palẹ̀ mọ́ Ọlọ́run má fi wá sínú wọn kọ́lọ́run wá gba lẹ́sìn fún wa àwọn ẹ̀kọ́ tó yẹ ká ní nípa àwẹ̀ àtàwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa àwẹ̀ a máa ṣàlàyé níjọ́ mẹ́jọ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wasalaamualeykum wa rahmatulah wa barakatuh.